السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فنحن في هذه الأيام في شهر العبادة شهر الصوم الذي قال عنه رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه فأسأل الله سبحانه وتعالى أن يتقبل منا الصيام والقيام وجميع الأعمال عباد الله فعلى كل مكلف أن يتعارف على ما يصح به الصوم ويفسد به وأن يقف على شيء من آدابه فاعلموا رحمكم الله أن الصوم في اللغة العربية هو مجرد الإمساك وفي الشرع هو الإمساك عن نهارا عن مفطرات بنية من أهله من طلوع الفجر إلى غروب الشمس والمفطرات عند أهل العلم هي الأكل والشرب والجماع وأشياء أخرى يأتي بيانها إن شاء الله تعالى ويدخل فيها شرب الدخان والحقن المغذية أو الذي يصل شيء منه إلى الجوف وقد أفتى كل من الشيخ محمد بن صالح العثيمين ووهبة الزهيل وآخرون بأن الدخان يفطر الصائم وشاربه آثم ولو في غير صوم أما استنشاق بخار الماء لضرورة ظروف العمل أو نحوها وبخار الربو فلا يفطر الصائم لأنه ليس بأكل ولا شرب ولا أنه يتنزل منزلتهما وبهذا أفتى اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء في السعودية والشيخ عبد العزيز بن باز رحمه الله والشيخ محمد بن عثيمين والشيخ محمد بن صالح بن صالح العثيمين بأن البخار بأن بخار الربو لا يفتر الصائب رحمهم الله جميعا وأما التوقف عن أنواع معينة من المأكولات أو المشروبات في أوقات معينة كما لو توقف عن أكل اللحم أو الإدام وينغمس في أكل العجين فليس في الإسلام من شيء والنهار عباد الله يبدأ من طلوع الشمس من طلوع الفجر الثاني الصادق إلى غروب الشمس وعلى من سافر إلى الشرق أو الغرب التقيد بزمن الصوم عند أهله أو يفطر فإن المسافر متى توفرت فيه الشروط جاز له الفطر والصوم فدين الله يسر قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكمل العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون adúpẹ́ يا ọ̀dọ̀ الله ọlọ́run ọba tí ó agbà pé kò sí ẹnìkan tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọ́nìkan ṣoṣo àgbà pé ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni ẹrúsìn rẹ̀ ní kí ọlọ́ọ̀bá kí ó kẹ́ kí ó gẹ́ àti àwọn ará ilẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyówù tó bá dìrọ̀ Islam tí ó fi jọ gbé ìdè kọ́lọ̀jì àjọ wà nínú wọn ẹ̀yin ẹrúsìn Ọlọ́run a wà nínú oṣù alápọ̀nlé a wà nínú oṣù ọ̀wọ̀ oṣù tó ṣe yí pé ọlápìnlẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe ní oṣù ẹ̀sà fún ìbádà ẹ̀sà òun náà ni gbígbàwẹ̀ àfi títóbi ọlọ́run bẹ́ àfi àánú rẹ̀ bẹ́ gbígbàwẹ̀ náà kó ṣe ní rọrùn fún wa kó sì gbà ní ẹ̀sìn fún wa kó sì gba gbogbo náfílà wa àti irú ọ̀ràn yẹn wa àti gbogbo àwọn ìbádà tá bá ṣe nínú rẹ̀ kọ́lọ̀nkọ́ gbà lẹ́sìn fún wa oṣù náà ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ ọmọ là ń wí tẹ́lẹ̀ àtúntì kónú ẹ̀ ó ti ń lọ ọ̀kọ̀ọ̀kan ìjèjì odi mẹ́wàá lónìí ọlọ́njẹ́ àgbàjálẹ̀ nígbà ọba yá láti mọ́ sọ pé a fẹ́ dágbére fún Ramadan yọ wà kú sọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan kí ló gbéṣe ní àsìkò yẹ ọgbọ̀njọ́ àbí ọgbọ̀njọ́ dín ẹyọ kan kí ló fi ṣe àlékún ọlọ́ba nínú ẹ̀sìn ọlọ́run jẹ́ kí àlékún dáadáa kó máa bá wa ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé ẹni yóò tó bá gbé àwẹ̀ Ramadan dáadáa bó ṣe kọ́gbà tó ń fi ràn kan orí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run bá àlékẹ́ ọlá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ ẹ̀ntọ́lọ́n bá ti la ìwọ̀ bọ́lọ́rùn tó ti bàlágà tó sì nílá akẹ́ tó jẹ́ mùsùlùmí ó yẹ kó mọ̀ nínú ìdájọ́ ààwẹ̀ pàtàkì jùlọ kí ni máa ń jẹ́ ààwẹ̀ ọlálàáfíà kí sì ni máa ń ba ààwẹ̀ jẹ́ apákan nínú àwọn ẹ̀kọ́ tó tún wá lóore lóore tí ó jẹ́ kí ládọ́ pọ̀ sí kọ́mọ̀ nínú àwọn ẹ̀yẹn náà ṣùgbọ́n tí ń jáwẹ̀ ọlálàáfíà tí ó sì jẹ́ ọba jẹ́ ọ̀pọ̀lọ̀ mọ́mọ̀ àwọn yẹn kọ́lọ̀n kó fi wá sí kòǹgẹ́ dáadáa ààwẹ̀ ni àwọn lárúbáńkò ní asọ́ùn nínú èdè wọn imsa ìdá nǹkan dúró bí kéèyàn mọ́ jẹun bí kọ́ mọ́ mu bí kọ́ mọ́ sọ̀rọ̀ nítèyàn bá ti mú lọ́wọ́ tí ò jùlẹ̀ ní asọ́ùn nínú èdè lárúbáwá ọlọ́mọ wa sí wá ní aláwẹ̀ lásán torípọ̀ wà ní àdísà Ànábì sallallahu alaihi wasallam yìí bí ẹlòmí ìbẹ tí ọkàn máa ń gba àwẹ̀ kò sí èrè kankan jẹ́ ọjà wájú Ọlọ́run ju wípé ọkàn fi bí para rẹ̀ ó sì fò gbẹ́ para rẹ̀ lọ nígbà tó tí ń bá ó kú yẹn kún wájú rẹ̀ ó ń ṣe ànábì sallallahu alaihi wasallam sọ káàmọ́ sọ́ra káàmọ́ mọ́ sọ̀sọ́kúsọ káàmọ́ mọ́ kíbò sí nínú àwẹ̀ kọ́mọ́ bá bá àwẹ̀ wa jẹ́ àwọn onímọ̀ sọ wípé àwẹ̀ nínú ṣẹ̀ríà nínú òfin Islam ó ní pé kéèyàn ọkẹnuró ní ọ̀sán táwa Yorùbá ń pè ní láti ìdájí títí di ìgbà tó rùn fi wọ̀ èyàn kẹnu rógbò níbi àwọn nǹkan tí ma ń jáwẹ̀ pẹ̀lú àníyàn wípé ọdà níyà wẹ̀ pé ọfẹ́ gbáwẹ̀ kìí sí pé nígbàtí wà nínú wàhálà tí ò ti ẹ̀rántí ọjọ́ ti lọ ọ̀sán ló tó rántí pé inú tó láníyàn kó tó di pé igbó wọn gbáwẹ̀ ní ọ̀la àbú wọn gbáwẹ̀ nínú Ramadan irú ẹni bẹ́ẹ̀ náà ni aláwẹ̀ tó sì jẹ́ pé gbogbo májẹ̀mú ti pé sí lára yọ gbà láti gbà tí alfajari bá ti yọ títí tí òun ó fi wọ̀ tàbá ní ká wá sí àyẹ̀wò àwọn nǹkan tó ṣe pé ọmọ ń jáwẹ̀ nínú ẹ̀ ní nǹkan jíjẹ ọjẹ́ oúnjẹ ní o ọjẹ́ tí èso oúnjẹ ní o tó bá fi lè jẹ́ lẹ́nu tó gbèmì tó kọjá lọ́nà ọ̀fun rẹ̀ àwẹ̀ rẹ̀ ti já kódà bó ṣe rọ́mà lọ́fẹ́nu já lásán lọ bá fi wá gbèmì àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ó ti rẹ̀ já bẹ́ẹ̀ náà ni nǹkan múmu ọjẹ́ omi ní o ọjẹ́ nǹkan mí ní o kódà bó ṣe pẹ́trù lọ́fẹ́nu fà láti mọ́tò tó fi wá tàtàkò tó bọ́ sínú ọ̀fún ọ̀nà ọ̀fún rẹ̀ tó bọ́ sínú okùn irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ti já bẹ́ẹ̀ náà ni sísúnmọ́ obìnrin ọjẹ́ ti ẹni kò jẹ́ ti ẹni ìgbàwó tó bá ti lè súnmọ́ obìnrin tó bá ṣe àṣepọ̀ àwẹ̀ rẹ̀ ti já bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan míì náà tí àwọn onímọ̀ ká ní ìbámu sí tírà Ọlọ́run àti súnà Nábì sallallahu alaihi àwọn onímọ̀ sọ wípé nínú tí ń jáwẹ̀ náà ni sìgá mímú wà yóò fà á yóò fà á pẹ̀lú ẹnu rẹ̀ yóò lọ sí ọ̀nà fún rẹ̀ èyí tí ó gba omú jáde èyí tí ó lọ ní agbẹ̀jù èyí tí ó lọ sínú lọ́ngì rẹ̀ kùfú rẹ̀ yóò lọ síbẹ̀ torí pé nínú tí máa ń bàjẹ́ jù ní ara ní kùfú wà torí ẹ̀ ló jẹ́ pé nú àìsàn àwọn tí mu sìgá ni kíkú fún wọn mọ́ da lọ́jọ́ wájú tàbí long wọ́n ti fa oríṣiríṣi èéfín wọ́n ti fa lọ síbẹ̀ bẹ́ẹ̀ lẹ́n tí ò mú sìgá tí bá ń jókòó ti èéfín àìsàn kan náà ní ọjọ́ mọ́ sí wọn nígbà tó náà bá gbé kú fín kalẹ̀ lálẹ́ tó lòun tajà tí sá ń fa mú bí ṣe ń dá wọn lóhùn lọ́tún ní dá wọn lóhùn lóṣì àtọlọ́ọ̀lẹ̀ tí ń kó mọ́ àìsàn tí ń sún sìgá náà ní òsì òun náà tọ́lọ́wọ̀ tí ìpẹ́ ọyọ́ lára rẹ̀ kọ́ ọmọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èéfín èsè nǹkan rí tí ẹ̀mọ́ jòkó tí ìmọ́ tètè kó ìparun báyàn bẹ́ẹ̀ náà sì ni abẹ́rẹ́ hospital tó bá ṣe wípé ó dípò oúnjẹ tí bá ń fún yàn drip àwẹ̀ rẹ̀ ti lọ bẹ́ẹ̀ náà sì ni tí bá fún lábẹ́rẹ́ tó yẹ pé ńgbà tó bá gbà tán kò nídìí wọ́jọ mọ́ àwẹ̀ yẹn ti já abẹ́rẹ́ gangan fúnra ara rẹ̀ ọ̀já àwẹ̀ ṣùgbọ́n nítorí pé ìyẹn yàtọ̀ níta fẹ́ bí àwẹ̀ náà ní wípé kó ní fílì ibi níta wá fẹ́ ń gangan ni wọ́n wá fún lábẹ́rẹ́ rẹ̀ tí ò fi ní ní fílì nítorí òun fi jáwẹ̀ nìyẹn ṣùgbọ́n abẹ́rẹ́ wọ́n fún ọ lápá ni wọ́n fún ọ́ndì ni tí ọba ti rọ́pò oúnjẹ ìyẹn ọba àwẹ̀jẹ́ pẹ̀lú ògbé ọlọ́run ẹbí táwọn onímọ̀ sọ bẹ́ẹ̀ náà ni gbogbo ń tábà ti lè jẹ́ pé ó dé inú agbẹ̀jù kọ̀ọ̀kan oògùn rẹ sí ojú kò sí wọ́n bẹ́ẹ̀ drop kan ni drop méjì ni kó tó pé òun ó rin rin rẹ̀ débi ọ̀nà ọ̀fun yóò ti rá mọ́bẹ̀ torí ẹ̀ láti fẹ́ pé kò bá àwẹ̀ jẹ́ rárá ṣùgbọ́n tó bá wá pọ̀ débi pé wọ́n náà wá fi wá ní fílì ẹ̀nà náà fún tó wá dé gbà ó ti dọ́fun tó bá ti dọ́fun ọkọ̀ wá ta mọ́ ń lọ ní okùnrùn ìgbà yẹn ni ó tó bá àwẹ̀ jẹ́ kí wá sí dandan kó jẹ́ oògùn ojú nìkan anything tó bá kán sójú tó bá fi lọ sọ́nà ọ̀fun ni ṣùgbọ́n tí ó bá ti lọ ọ̀fun kò sí bẹ́ẹ̀ nípa pípò lò ó àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn tí wọ́n bá lò ìgbà àsìkò táwà yìí ẹnu wọn kò lórí pé sìgá ìmọ̀ ń jáwẹ̀ sìgá máa ń jáwẹ̀ wọ́n sì ní ẹni tí bá mu sìgá ẹlẹ́ṣẹ̀ ni torí pé nù nira ní ń kó bá ara rẹ̀ yẹn kódà bọ́bá mú lásìkò tí èsì àwẹ̀ ṣùgbọ́n oògùn asthma ventolin inhaler kò sí wọn bí kíyàn fà sí mú kò sí tóhun ní ṣe pẹ̀lú àwẹ̀ àwọn onímọ̀ ni wọ́n ṣe fatiwa lórí ẹ̀ torí pé bá sí ẹ̀rìn lásán bá àti ẹ̀mú ventolin lọ́wọ́ à ń fa atẹ́gùn sí imú a ń fa àwọn vapors kan a ń fa símú ooru a ń fa símú ṣùgbọ́n tọ́kàn mú ìhélà lọ́wọ́ so òun kàn jẹ́ pé mú nǹkan pàtó tí wọ́n ṣe mẹ́díkálì lọ́wọ́ ni kò sí tó ní ṣe pẹ̀lú oúnjẹ ẹni tí asma bá ń dà láàmú ó lè fa símú ọlọ́run kó fún un ní àlàáfíà kó fún gbogbo náà ní àlàáfíà ọlá títóbi ọlọ́run wọláàánú rẹ̀ eléyìí náà ni fatiwa àwọn àfá onímọ̀ ní Saudiya ló dúó lé lórí àti àwọn míì ní àgbáyé òun náà ni ọ̀rọ̀ Sheikh Abdulaziz bin Baz àti Sheikh Muhammad Salih Al-Uthaymin àti Sheikh Wahbatu Zuhaili àti àwọn míì nú àwọn onímọ̀ ṣùgbọ́n táwọn èèyàn kan máa ń ṣe tí wọ́n kọ́ra bí ó ń pa àwọn oúnjẹ kan tí wọ́n ní jẹ wọ́n sì láwọn ń gbáwẹ̀ ọláwẹ̀ funfun kò sí tí wọ́n ní jẹ wọ́n wọ́n ní jẹran nígbà tí èèyàn múra rẹ̀ ṣeré nìyẹn irú ìyẹn ò sí nínú Islam ló ti wùlẹ̀ kọ́ ma àbí kó lóun ò ní omi ọbẹ̀ lóun ò ní jẹ àbí tó bá níyọ̀ lóun ò ní jẹ tanra rẹ̀ jẹ ni àsìkò táwa ní ká gbàwẹ̀ nínú ṣẹ̀ríà yìí ìní wọ́n ń pè ní annahar ọ̀sán ṣùgbọ́n túnmọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn lábáwá nígbàtí ìdájí bá ti tó ní tí alfajari bá ti yọ àwọn timings kan bẹ lórí net wọ́n bẹ lórí set tí wọ́n ṣe ọdẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ẹ wá lè máa rí ìyàtọ̀ láàrin ìkan program kan sí kejì ìkan tí mo ṣàkíyèsí ìyàtọ̀ mọ́ ń lọ bí 6 minutes torí ìyàtọ̀ tí wọ́n bẹ́ ń gbọ́ jẹ́ pé ìjtihádù ni wọ́n gbé lórí ìgbìyànjú ni a jẹ́ pé káwa náà mọ́ kákò tán nípa lílò rẹ̀ ká máa ní precaution ká máa ní precaution lórí ẹ̀ tá ń pè ní ihtiyat nínú ṣẹ̀ríà tó bá ṣe yí pé àsìkò tí ìrun ọ bẹ̀rẹ̀ ni wọ́n fún ọ ìwọ tó fi bí 5 minutes sí 10 minutes kún so that tó bá ti ẹ̀jẹ́ pé mistake ìṣẹ̀lẹ̀ ń pa tító bàtẹ́wà fi 5 minutes sí 10 minutes yóò ti tó ó ti ṣẹlẹ̀ pé mo wà ní ìlú kan tí wọ́n ń pè ní omluj láàrin Madina sí Mẹ́kà abárin àjò lọ síbẹ̀ láti nájú lọ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wa nígbà yẹn táìmù tí prógrámù yẹn sọ wípé ìrun tó àwọn kan bá ń tẹ́ǹtì àwa kan bẹ létí omi etí omi ńlá àwọn tó wà ní tẹ́ǹtì nearest time yẹn ṣe tó bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pẹ̀rún nìyẹn àwọn táwà ń bí tẹ́ǹtì àwọn táwà létí omi bá sáré lọ bá ń pé ojú oòrùn là ń wò lọ́ọ̀kan yìí kètí wọlé tán ọlọ́run wá káwọn àfáà náà tó wà ń bẹ àwọn ìpèsè wàhálà àwọn kan máa lòún dùn mọ̀dínà ní gẹ́ẹ̀tì pé àṣẹ́kù tí ìwọlé tán yẹn gbà mí so ìtorí ibi táwa wà etí omi ni ẹ bá wà lórí òkè àbẹ́ ń bá wà níbi tó lọlẹ̀ tó wà létí omi so ó lè ṣeéṣe kóhùn tó rí tí ẹlòmíì tí ò sí tòsí yẹn kó rí nípa wíwọ̀ oòrùn àti yíyọ ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ ọlọ́run láàrin ìgbà tá a pé a sáré lọ sọ fún wọn pé wọ́n dá ìrun dúró kí wọ́n wá wo oòrùn tí ò tí ìwọlé tán nígbàtá tún fi débẹ̀ ọba ti wọ̀ tí ó túnmọ̀ sí pé ọlọ́run ló ní káwọ̀ wà mẹ́gbà tí ètí wọ̀ so ká fi àsìkò díẹ̀ kún tó bá sọ wípé àsìkò báyìí ìlérún tó láàrin 10 to 5 eh, to 10 minutes ká fi kún bẹ̀tìmọ́ grape bí 5 minutes ti tó torí bá sábà mọ́ jẹ́pọ̀ wà lórí pé ojú oòrùn sí ń ta mọ́ tó bá sọ wípé ìgbà báyìí ni sàárì tó láti dáa dúró fúnrun àṣùbá káwò ti dáadúó síwájú àsìkò yẹn iná lọ́lá láàfíà jù bí ìṣẹ́jú mẹ́wàá bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún kódà àwọn bàbá tó bí lọ́mọ lásìkò tí ẹ wà láyé tá a máa ń gbàwẹ̀ pẹ̀lú wọn wọn ò fi nǹkan sẹ́nu lẹ́yìn 5 o'clock sẹ́yìn pé àwa sì tún jẹ́ ọ̀dọ́ àwọn ọmọ jẹun lọ́n ti wá gbé àtiwó táìmù pé kò tí ì àwọn èéfì nǹkan kan sẹ́nu tí wọ́n bá bá nǹkan lẹ́nu wọn wọ́n tú dànù wọ́n sì sin ẹnu wọn nìní tí 5 o'clock bá ti lè tó ṣùgbọ́n ẹ̀yẹ́ kọ́ra fẹ́ lònú ṣẹ̀ríà bí kèsè yí pé kákàkù tán táìmù tí ìrun tó náà ni wọ́n ń pè yẹn ṣùgbọ́n kárùn ó tó tó káti kó ẹ̀nu ró ẹni tó bá jẹ́ pé wọ́n pèrún lẹ́nu mọ́ lẹ́nu kìí ṣe tí tiwa tá ń pè mọ̀ wí oṣù ẹ̀gbẹ́rún tiwa àwọn tí ń bá wá pé kò sí dọ́kàn pẹ̀lú táìmù tí ìrun tó kálukú kan ló fẹ́ ẹnu rẹ̀ lóríṣiríṣi ni ṣùgbọ́n tí a ti prógámù yìí tọ́yá pé lókùnrin mọ́ alẹ́nu káyà tètè stop lójú ẹsẹ̀ o náà ni tí ọba ṣẹ̀ríà ọlọ́run ọba alfajari tó bá ti ni wọ́n ń pè ní alfajiru sadiq lásìkò tí ó bá sí iná iná ìjọba tàbá wo sánmà tó sì jẹ́ àsìkò tó jẹ́ pé kò sí òṣùpá sánmà tó dúdú dáadáa a rí òye kan tí ó là wá láti ibi tí oòrùn ti ń yọ lásìkò tí àlùfájà yẹn bá tó tó bá ti wá là wá yọ́ wà máa increase ní kò dé ní títí tí ilẹ̀ ó fi mọ́ ìyẹn ni wọ́n ń pè ní alifajir so ash color ni yọ́ wà máa increase yọ́ máa increase ẹni tó bá mọ̀ ó lè lo òun náà tó bá ti mọ̀ lo aago kó sì kó àkótán nípa kókó ti stop kó tó di pé àwọn program yẹn máa pe irun ọlọ́ọ̀bá nìkan ni ọba onímímọ̀ ká lo àsìkò tí sàárì bẹ̀rẹ̀ sàárì parí àti àsìkò tí òòrùn wọ̀ tá jẹun ọjọ́ tó ṣe pàtàkì kò sínú Islam tátún wá máa extend ẹ̀ lọ lẹ́yìn ìgbà tó òòrùn ti wọ̀ tátún máa wá extend ẹ̀ lọ kò bá ṣẹ̀rí ọlọ́run bá lè kí ọlá mu bẹ́ẹ̀ ni kò sì sí ládá kankan mẹ́ lẹ́yìn ìgbà tóun bá ti wọ̀ ìwọ́ àánú àdísà níbi sallallahu alaihi wasallam ìgbà tóun bá ti lè wọ̀ ẹn tó ń bá àwẹ̀ ti sínú ọba àmọ́ ti jẹ gangan lọ́dọ̀ ọlọ́run ìsinú ìsinú ìsinú ti bá ọ pẹ̀lú pòrùn wọ̀ ajẹ́kókò tètè lọ jẹun kó láti fi sínú nínú àwọn nǹkan tó dáa ààrí támúrù ká ẹni èso níwọ̀n bá kásì mú omi táà bá rí kankan nù rẹ̀ a lè lo omi omi yẹ káwà máa mú níwọ̀n bá kámọ̀ mú mú kó se káwàlá kámọ̀ mú mú mú níwọ̀n bá níwọ̀n bá torí pé a ní bùkátà sí omi tí ó fọ kídìnì wa ẹ̀rí pé ńgbà tó bá ti ń tó àsìkò sínú ìtọ̀tọ̀ pán lèyàn ọmọ tọ̀ a nídìí tí ó fọ ọmọ tí ó jẹ́ gbé ọmọ fọ ọmọ níwọ̀n bá díẹ̀díẹ̀ títí tí ó fi wá di pé àwà máa lókun àti máa jẹun sí ikùn kọ́lọ̀kọ́gbà ní ìbádà fún wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run bá lè kí ọ sọ fún wa ní Qur'an ipé oṣù Ramadan ló ń sọ Qur'an kalẹ̀ ń bẹ̀ ó sì jẹ́ ìtọ́sọ́nà fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ṣíṣe àlàyé òdodo àti ṣe òǹpínyà láàrin irọ́ àti òdodo ìyẹn Quran ẹn yóò tó bá di tọ́lọ́m bá pé kí oṣù yẹn bá láyé kọjá àgbà àwẹ̀ o ẹ bá wá jẹ́ aláìsàn àbí ó wà lórí ìrìn àjò fàídà tó mìíràn ayá mi ó kà ó lè mú nǹka ọjọ́ mi ó lè mú kà tó bá wà lórí ìrìn àjò tó sì tún gbáwẹ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ ọjà aláìsàn ó sì tún gbáwẹ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ bákan náà ó sì lẹ́tọ̀ fún láti suspend ẹ̀kọ́ jáwẹ̀ rẹ̀ ọlọ́run wá sọ fún wa bí tó ti ń sàlàyé òfin yìí pé yuridullahu bikumul yusra ìrọ̀rùn lọ́nà ọba àlekẹ́ ọlá fẹ́ fún yín o wala yuridu bikumul usra tó bá jẹ́ ìnira ọlọ́run ọba àlekẹ́ ọlá kò fẹ́ fún yín rárá wali tukmilul iddata wali tukabbirullaha ala ma hadakum kẹ́ bá pé òǹkà oṣù ní kẹ́ lórí ọ̀nà mọ̀ tọ́lọ̀wọ́ bá àríkẹ́ ọlá ṣe fún yín wọ́n la'allakum tashkurun kẹlẹ̀bà mórí fọ́lọ̀ kẹ dúpẹ́ fún tó bá ṣe yí pé àsìkò change tí ilẹ̀ dúdú nítorí pé òjò fẹ́ rọ̀ àbí àwọn kòkòrò kan bó sánmà agbọ́dọ̀ màmàdájú pé àsìkò sínú ti tó kó tó di páàsì nù táàbà wá rí ojú pẹ̀nà táà fi ṣe yẹn ká wo àsìkò wó lásínú lánàá ká wá fi wá sínú lónìí torí mọ́ ń sábà súnmọ́ra wọn kìí pọ̀ jù kọ́ wá sínú lánàá ní 7 o'clock tọ́ ẹgbẹ́ lásìkò tó kí sọ́mọ̀ wá dúdú ní 6:30 kọ́ wá ní orí ojú oòrùn tamọ́ kọ́ wá lọ mọ́ jẹun ó ti jáwẹ̀ nìyẹn o àáfi ti àná àáfiwó ti òní ìláàfi sínú àìsọ pé iye ago báyìí iná láàmọ́ sínú lọ láti bẹ̀rẹ̀ Ramadan dópin àṣìṣe lílé ọmọ ń change ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni changes rẹ̀ ẹ ń bá ṣe yí pé ó bẹ̀rẹ̀ ìrìn àjò nígbàtí ó bẹ̀rẹ̀ ìrìn àjò sí ìrìn àjò bàálù ni ọwà Nigeria, lọ́bá kó sínú bàálù tí bá ń lọ sí ibi tó rùn ti yọ east ayé a jẹ́ pé àsìkò tí ó fi gbà àwẹ̀ yóò dínkù sí àsìkò táwọn ará Nàìjíríà fi gbà àwẹ̀ kò sí ìwọ̀n bẹ̀ pẹ̀lú ògùn Saudi Arabia ṣáájú wa pẹ̀lú 2 hours táà bá wà ní aago márùn-ún ìrọ̀lẹ́ àwọn wà láago méje tí sì ti tó bá gbéra láàárọ̀ tó kó nkánú àbúkò ní Lagos tọ́kọrí síbẹ̀ ó túnmọ̀ pé bí wákàtí méjì ó dínkù níbi ààwẹ̀ rẹ̀ kò sí wọ̀n bẹ̀ opposite rẹ̀ tọ́wá ló ń lọ sí London àbò ń lọ sí Amẹ́ríkà àsìkò tí ó fi gba ààwẹ̀ yóò tún máa gùn sí ni tí bá lọ sí West torí pé tí ń lọ òrùn gáàlì wọ́n ti débẹ̀ tọ́ba lè mú mọ́ra kò sí wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ọba lè mú mọ́ra ó ti fẹ́ kan wà lórí ìrìn àjò tẹ́lẹ̀ tọ́lọ̀ ti ṣe ìrọ̀rùn fún wípé ọlẹ́tọ̀ àti já àwẹ̀ rẹ̀ ọlọ́run bá nìkan lọ́bọ nímọ̀ àwọn tí wọ́n lẹ́tọ̀ àti gbàwẹ̀ náà ni mùsùlùmí ẹn tó jẹ́ mùsùlùmí tó ní làákàyè tó sì jẹ́ yí pé kò sí haidọ̀ ní ara rẹ̀ tó bá jẹ́ obìnrin kò sí sí ẹ̀jẹ̀ obi lára rẹ̀ tó bá kú ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì kóòrùn fi wọ̀ tí haidọ̀ rẹ̀ bá fi lè dé àwẹ̀ ọjọ́ náà bàjẹ́ tó bá kágídí borí nígbàtí haidọ̀ dé lẹ́yìn alazari ọwá lóhun tí ẹni jẹjàre tí lè fi zú kò sí ládá kankan bẹ̀ kò sí ládá kankan bẹ̀ ọkàn fi fi para rẹ̀ lásán ni bẹ́ẹ̀ náà sì ni tí haidọ̀ rẹ̀ bá dá kí alifajari ó tó yọ túláàsì ni ọgbọ́dọ̀ gbàwẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó ń ṣe haid ọgbọ́dọ̀ máa ṣàkíyèsí ìgbésó ti ń súnmọ́wọ̀ parí kó ti máa jẹ sàárì kalẹ̀ kìí ṣe dandan ilé wípé kó jẹ sàárì aslan kìí ṣe dandan ní wípé tó bá wá jẹ sàárì dandan kó gbà wẹ̀ ṣùgbọ́n kó kàkó tán tó bá tẹ́kẹ́ bí ọpa lápapọ̀jù lásìkò àwẹ̀ kó ti jẹ sàárì rẹ kalẹ̀ tọ́lọ́ ń bá ní kó dúró kálífàjárì ó tó yọ ó di tú láti gbà wẹ̀ ọjọ́ yẹn dídúró rẹ̀ náà yìí náà sì ti máa o náà ní kí ààyè yẹn ọmọ rìn mọ́ àgbọ́yẹ́ pé tẹ́ fi síbẹ̀ tẹ́ bá ti mú kó ẹ̀rí pé kò sí ẹ̀jẹ̀ kankan mọ́ ó sì bọ́ sí ọwọ́ parí ní àsìkò haid àníyàn àwẹ̀ sí pàtàkì ṣùgbọ́n kì í ṣe dandan ká sọ pé àlámà ìní ètò ìrẹ́ ọlọ́run ní lẹ́mì ti ọlọ́run tó ti mọ ogun tí ń bẹ lẹ́nu mi rẹ̀ kọ́ wá sọ pé ètò ramadan láti gbàgbọ́ ramadan ọlọ́run ti mọ̀pọ̀ fẹ́ gbà bẹ́ẹ̀ náà ni irun táǹkì kò nídìí aláàmà ìnínà ìwé tó àwòsọ níyà zora gbogbo ẹ̀ náà làwọn náà kọ́ ń gbàtà wọn kéèké dáàmọ́ pé dáàmọ́ wí tẹ́lẹ̀ dáàbà tètè wí tẹ́lẹ̀ tí mo bá fi dé gbogbo àyà ṣe sùúrù ni tó bá ti wà nú ẹ̀mí rẹ̀ pé zúrì lọ fẹ́ kí Allahu Akbar òṣùgbọ́n rẹ̀ òkè jọyìn mọ́ bẹ́ẹ̀ náà ni àwẹ̀ wa àsìkò tíṣẹ̀rí ayọ̀ ń dábí ká máa sọ àníyàn sókè tá a bá fẹ́ ṣe umura àbá fẹ́ hajj Allahumma labbaytuka hajjan Allahumma labbaytuka umrah torí pé àwọn sàbí náà ṣe bẹ́ẹ̀ àníbùsà sáà náà sí ìwọ̀n tí a ń ṣe bẹ́ẹ̀ ó ti ṣe ìkàràrùn wọn lórí ẹ̀ tí ó bá sí yẹn ìtàwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n sọ ní pé àníyàtò mahallu alqal àníyàn ààyè rẹ̀ náà nínú ọkàn ẹlòmíì gan ni sọ pé aláàmà ìnínà wọ́n ètò sọ̀látà jùmọ́ ìwọ́n lọ́run mọ̀dà ní àti jímọ̀ bẹ́ẹ̀ àlásà yóò sì fẹ́ kí tọ́bá ti lè jẹ́ pé nù ọkàn rẹ̀ ní bẹ̀m̀bẹ̀ ṣùgbọ́n nù gbólóhùn rẹ̀ àìlà jímọ̀ lọ dákọ ó ti nírun opposite ni ò nírun kọ́ sọ gbólóhùn kan ṣùgbọ́tọ̀ ni ti ń bẹ́nu ẹ̀mí rẹ̀ àlẹ́ alíkèsí àníyàn wọ́n fẹ́ kálà ní rẹ̀ ń kírun torí pé ìtọ́wà nú ẹ̀mí rẹ ọgbọ́dọ̀ tàálì pẹ̀lú iṣẹ́ tó fẹ́ ṣe tó ìtọ́wà nú ẹ̀mí yẹ ló ṣe pàtàkì jùlọ gbọ́dọ̀ àkíyàn ó ṣe àṣìṣọ́ هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فيا عباد الله فإنه يجب على المسلم أن يخلص النية لله عز وجل قال سبحانه ألا لله الدين الخالص وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بنيات وإنما لكل امرئ ما نوى adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọrẹ ìkẹ́ àti gẹ̀fún ànábì gbogbo sẹ́yú ta bá ń ṣe ọjẹ́ àwẹ̀ ni ọjẹ́ nǹkan míì ni a gbọ́dọ̀ dàníyàn yí pé nǹkan yìí a fẹ́ ṣe nítorí tọ́lọ́ ẹ yóò tọ́ bá ṣe kankan nú rẹ̀ nítorí iṣẹ́ àrí mi à ó ti gbé gbági o ọlọ́run bá àlekẹ́ ọlá ò ní gbà lọ́wọ́ rẹ̀ torí pé ọlọ́run sọ fún anu sọ́ọ̀tù zumar ipe ẹ̀dẹ́ ti yẹn gbọ́ ẹ̀sìn tọ́ bá mọ́ kanga fún òun nìkan ní ọ̀jẹ́ tó òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé dájúdájú àwọn sẹ́yọ́mọ wà pẹ̀lú àníyàn tí kálukú bá sì dáníyàn pẹ̀lú iṣẹ́ rẹ̀ náà ni yọ́ bá ní ọ̀dọ̀ ọlọ́run ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹbí ń ta sọ síwájú pé àwẹ̀ jẹ́ ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí tó ti bàlágà tó ní làákàì tó ní okun ná láti wípé kí ó gbààwẹ̀ tí májẹ̀mú bá ti pé ọ̀ranyàn ni láti gbààwẹ̀ ọmọ èké àmọ́ fi kọ́ ọ ní o ẹmọ́jẹ́ àfíyà jẹ́ o àwọn obìnrin wọ́n ti ẹ̀bàjẹ́ pọ̀ fún nǹkan yẹn wọ́n sábẹ́kọ́ sá gbààwẹ̀ ni àti wọ́n lọ́fẹ́ gbà fún ni ẹ bá jẹ́ àgbàlagbà gan tí ọ̀lágbára àti gbààwẹ̀ ọlọ́ni ó fi ilẹ̀ kọ́sọ́ di àsìkò míì ẹ tó tún ti bàlágà nìyẹn kódà tó gbẹ bá gbé ọ́ débi pé ọfẹ́ kọ́ lóyìí ọlẹ́tọ̀ àti lọ mú mi bébí bá pa ọ́ débi pé ọfẹ́ kọ́ lóyìí ọlẹ́tọ̀ àti lọ jẹun kọ́ sọ àwẹ̀rẹ̀ ìjọ mi ẹn tó jágbàwẹ̀ tán tó jẹ sààrì tán eré àtàwàdà ló pé ọba ti dìbọ̀ kó ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta nígbà tí ó fi dẹ̀kẹrin gan ẹsẹ̀ rẹ ti ń gbọ̀n lọ jẹun wa ma ja'ala alaykum fi ddini min haraj tí ó pín yín lẹ́mí ọlọ́ọ̀bá ò gbé kalẹ̀ fún yínú àlámọ̀rí ẹ̀sìn bọ́lọ́wọ́ bá ṣe ń fẹ́ràn inú àdísà náà sàṣọ́là kan oníbọ́lọ́ ṣe ń fẹ́ràn kẹ́ẹ̀mọ́ ṣe àwọn ojúṣe yín lórí ẹ̀sìn tó ń sọ pé ọ̀ràn ẹ̀ní ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ń fẹ́ràn ìrọ̀rùn tó bá ṣe fún yín nú ẹ̀sìn pé kẹ́ẹ̀mọ́ lò náà ó sì wá nú àdísà náà sàṣọ́là kọ mọ́ wàá mọ́ rò yí bóyá tó bá múra kankan tó fagídí ṣe ìlọ́lọ́ ń fẹ́ràn ju kọ́ wá ló rọrùn lọ rárá o tó wá nù hadisi ni pé rí ti bọ́lọ̀ ọba alikiola bó ṣe ń fẹ́ràn kọ́ ọmọ sí àwọn azaim lànà ìṣàsálà ń pè bẹ́ẹ̀ náà ni ó ṣe fẹ́ràn àwọn rukhas àwọn ìrọ̀rùn tó bá ṣe fún yín kẹ́ẹ̀sì lo òun náà ẹ má fọwọ́ ara yín ẹ má fi fa ìparun fún yín fúnra yín àyà Qur'an ni ọlọ́run bá lékẹ́ ọlá kò sí ọ̀rọ̀ yẹn lórí kò sí àwẹ̀ lọ́rọ̀ yẹn lórí ọmọ èké o ẹ má kó nira bá wọn lè pẹ́ wà ní kí wọ́n má gbà á ní túláàsì àwọn àgbàlagbà tí a fi kọ́ àwa gan ni pé èyàn mọ́ gbàgbàdà ilá èyàn mọ́ gbàgbàdà lásàrì kódà àgbàdà aago mẹ́wàá ń gbà mí tí ọ̀bá sí okun tó fún yàn so ẹlẹ́mìí wá pé àkọ̀bá tẹ̀rí àwò tí a sọ pé tọ́lọ́ ni wọ́n sọ fún ọ tírénì ni wọ́n ń fún ọmọ tí tí ó fi wá lókun àti gbà dáadáa kọ́lọ́kọ́ mọ́ sí rọrùn fún wa a ti sàlàyé lórí àwọn nǹkan tí wọ́n ń já àwẹ̀ yẹn bẹ́ẹ̀ náà sì ni a gbọ́dọ̀ mọ̀ wípé haidu àti nifas òun náà máa ń já àwẹ̀ tó bá ti lè wá bẹ́ẹ̀ náà ni tó wáyé pé èèyàn ní excuse kan láti já àwẹ̀ ọwá ń ṣe yè méjì sóhun ọjà bún wọn mọ́jà àwẹ̀ rẹ̀ sí ìdálàáfíà wọn tó bá ti lè conclude pé ìgbàlọ́mọ́ ó ti conclude ẹ̀mí rẹ̀ hàn kóhun ọ̀gbàlọ́mọ́ ah, sorry àwẹ̀yẹ ti já kọ̀bá àmọ́ jẹun kọ̀bá àjẹ́ yí pé kọ̀ jẹun nígbà tó bá ti lè kọ̀ǹpé finally kódà bọ́ bá róúnjẹ kalẹ̀ tó sì ń wò lójú pé ṣe ń já bí mọ́já ṣùgbọ́n tó bá fẹ́ lè tán kó ń jẹ yọ̀ sáwà lẹ́gbẹ̀ẹ́ kan náà àwẹ̀ rẹ̀ tí ìjàmbá yẹn ṣùgbọ́n nígbà tó bá ti lè kọ̀ǹkúdì hàn wọ́n pè ní rọ́fdù níyà so àgbà yẹn ni àwẹ̀ tó já ọlọ́ọ̀bá nìkan ni ọba onímímọ̀ nínú tá a òun náà ni ká máa sọ̀rọ̀ pọ̀ ìmọ̀ ajé èèyàn ọkọ̀ yóò fà á lọ kéèyàn kó dàbọ̀ sọ̀rọ̀ tó dáa ló jẹ́ kéèyàn máa sọ̀sọ́ kú sọ kéèyàn máa máa máa jẹ sàárì àfẹ́ kódà nu hadith wọ̀lẹ̀ haswa kódà kó ṣe pé omi lásán lọ́ra fagẹ̀ẹ́ kan mú bẹ̀ kọ́ gbalada sùhúrù yẹn ànítọ́sáà sọ pé tasaharu fa inna fi sahuri baraka ẹ máa jẹun nínú lóru fún ìmúralẹ̀ fáwẹ̀ torí pé àlùbáríkà bẹ́ẹ̀ ìbùkún ọlọ́run bẹ́ẹ̀ yóò tó fún ọ lókun sí lórí àwẹ̀ tó fẹ́ gbà yẹn inú tá àfẹ́ ni pé kó ọmọ gba àwẹ̀ àgbáyípo ọjọ́ méjì mẹ́ta kó pé òní sínú tàrí nìkan lọ́mọ jẹ so in tó ń ṣe yẹn ọ̀dá àbí ìsínú nìkan lọ́mọ sí ò ní jẹ sàárì in tó ń ṣe wọn ọ̀dá àbá ti sàárì àti sínú ó ti ẹ̀jẹ̀ kankan bẹ ọgbọ́jọ́ méjì wọn e, e, ó ní àwẹ̀ ṣùgbọ́n kò bá ṣẹ̀rí ọlọ́mù ọlọ́mù ọ̀fẹ́ akórìíra rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ká máa wá pẹ́ ká tó sínú àbí ká máa jẹ sàárì bí aago bí aago látàlẹ́ kalẹ̀ ká lọ lára kí fájìrì ó fi tó kó jẹ́ pé tá bá ti tí sínú bá ti tó kásì tètè kásìnú kásì sí àdúà tá a mọ́ ń ṣe nígbàtí a bá fẹ́ sínú bẹ́ẹ̀ náà sì ni nínú tí a kórìíra o náà ni pé àfẹ́ká mọ́ tọ́ oúnjẹ wò àfẹ́ká mọ́ tọ́ iyọ̀ wò oúnjẹ kágbọ́n wò pé só ní ṣúgà àbí só ní iyọ̀ ṣùgbọ́n tá a bá ṣe lógbàtí ó bá ti dọ́nà fún wa kọjáwẹ̀ rárá so ẹmbá ní bùkátà sí tó tú láti láti pé kó ṣe bẹ́ẹ̀ tọ́wá fi sórí àwọn tó sì tú dànù tí ọ lọ sí ọ̀nà ọ̀fun rẹ̀ kọjáwẹ̀ rẹ̀ ẹran tó bá ṣẹ́kù láàrin eyín àfẹ́ká tó máa jẹ́ nínú àwẹ̀ tá bá ti lè yọ káyà jùnù ni bẹ́ẹ̀ náà sì ni kò sí ìwọ̀n bí ká fi oògùn pa ojú ẹ̀ ká fi pa ara tó ní egbò kò sí ìwọ̀n bẹ́ẹ̀ kò sí ìwọ̀n bí yẹn n tá àfẹ́ o ní pé n tí ó dé ọ̀nà ọ̀fun tá a máa ní feeling rẹ̀ nínú ikùn àfẹ́ ká máa ṣiṣẹ́ tó bá ti lágbára pọ̀ nínú àwẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ń gbàtà bá wá ṣe é a wà ní bùkátà lọ síbi ká lọ jáwẹ̀ tó bá wá ṣe tó bá fi àárẹ̀ ọ̀ tó lè dára gbé lọ jáwẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kankan fún ọ ìpìlẹ̀ rẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún ọ kó ṣe akórìíra rẹ̀ ní ẹ̀sìn ni àgbé haram ṣùgbọ́n gbọ́ tó ti wá ṣe tọ́tọ́rọ̀ tí wá dójú ẹ̀ ní tó kùn bẹ́ẹ̀ ni pé wà látó lè pó bí àìdí kúmìlà tàhálùkà mọ́fọwọ́ rẹ̀ fa ìparun so lọ jẹun kó mú ẹyọ kan náà ló sì gbà padà pẹ̀lú ògbó ọlọ́run ẹ ń bá mọ̀ọ́mọ̀ lọ jẹun ilé kàfàrà ń bẹ lórí ẹ̀ yọ gbà padà lójú kan

wọ́n gbé ọ̀bá tí ìdélẹ̀ ara rẹ̀ ò ní balẹ̀ yá jìnà sí àwọn nǹkan yẹn ní ọ̀sán ààwẹ̀ tí wọ́n bá fa ẹ̀jẹ̀ lára rẹ̀ nú ààwẹ̀ ààwẹ̀ rẹ̀ ọ̀já o ṣùgbọ́n àfẹ́kù ṣe kọ́mọ̀ jẹ́ pé yọ̀wà fa weakness bá ọ tí ó fi wá di wípé ọlọ̀ wá jáwẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tó bá fi wá jáwẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹyọ kan náà lọ́sàn padà ẹ̀ torí pé kèèṣe pọ̀ mọ́mọ́ jáwẹ̀ ṣùgbọ́n gbà weakness dé ènìyàn wá jáwẹ̀ ẹlòmíì lè ní aláìsàn lọ́sítù tí ó jẹ́ emergency tí ó ṣẹlẹ̀ tí ó fi ẹ̀jẹ̀ lẹ̀ tí wọ́n bá sì gba ẹ̀jẹ̀ lára rẹ̀ kí ó ní reserve wọ́n mọ̀ sọ wípé kọ̀sẹ̀jẹ̀ ńlẹ̀ náà ni tó bá di kó fẹ̀jẹ̀ lẹ̀ tí ó fi wá week kó lọ jáwẹ̀ rẹ̀ ẹyọ kan náà ni ó gbà padà tó bá ń fọnu mọ́ ṣàkíyèsí ara so ànábì sallallahu alaihi wasallam a máa rorí nínú Ramadan a máa fọ ẹnu nínú Ramadan ṣùgbọ́n máa fọ débi pé wàá sàṣe jù tó mi ó fi wá bọ́ sọ́nà ọ̀fun kò sí wọn bí kó lo brush rẹ náà àti toothpaste mọ́ ìtanikọ́ máa fà sí ìta ni ọmọ fà sí ọmọ jẹ̀pọ̀ ọmọ agbó tùkùtùkù bó ṣe mọ́ gbó lásìkò tí ọgbà wẹ̀ táwọn deposition ṣe ọwà wà ní ọ̀nà fún rẹ tí ó fi wá lọ sí ìsàlẹ̀ àfẹ́ kó jẹ́ pé àṣàmọ̀sùn sáá nínú àwẹ̀ ni àṣàmọ̀sùn sáá nínú àwẹ̀ ni àwọn sàábí àníbi sallallahu alaihi wasallam wọ́n jagun nú àwẹ̀ àwọn ogun míì bọ́ sínú àwẹ̀ táwọn tí wọ́n sì tún lọ jagun bẹ̀ náà tí wọ́n ò jẹ́ kí àwẹ̀ kó dí àwọn lọ́wọ́ ìwọ̀n bá tí agbẹ́ ìkọlọ́njẹ́ wúlò fún wa o kọ́lọ̀n kó ṣe àwẹ̀ náà ní ìrọ̀rùn fún wa èyí tó ti sún ìrọ̀rùn fún wa kọ́lọ̀n kó gbà á èyí tí a tún retí pé àtún gbà kọ́lọ̀n kó gbà níbàádà fún wa àfi tó bí ọlọ́run bí a fi àánú rẹ̀ bẹ́ ìlú nàìjíríà lórí bó ṣe rí èyí tí ń dára mẹ́ kọ́lọ̀n jọmọ gbèrú sí ni èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ̀n kó bá yí padà sí dáadáa àwọn olóṣèlú wọn tún ti bẹ̀rẹ̀ wàhálà wọn fìtínà wọn ojú kòkòrò wọn oore ibẹ̀ ní kọ́lọ̀n ó pín wa o oore ibẹ̀ ní kọ́lọ̀n ó pín wa o oore ibẹ̀ ní kọ́lọ̀n ó pín wa o gbogbo ibi tí ń dàrú lágbàáyé ọlọ́run mọ́sàbà bututu sí mọ́sàbà bututu sí àwọn Palestine tí Yẹ̀húdí sí ń pa wọ́n títí títí tẹ́ di àná ọlọ́run dákun sàbà akóró ọlọ́run mọ́ sàbà akóró ọlọ́run dojú ti dáwọ́lá ìjọba wọn tí ẹ gbé kalẹ̀ ọlọ́run bá dojú tì í ọlọ́run bá wa túká àti gbogbo ẹ tí ń kún wọn lọ́wọ́ olórí wọn náà lamẹ́ríkà ọlọ́run bá bá sẹ́ wọn léegun ẹ̀yìn mọ́jẹ̀ wọn orí ìsìláàmù gbèsè wọlá àti wọláàánú rẹ̀ rọ́bánà láti ṣe tọ̀kù olúbánà bá àdá ìdá àdétánà wàhábìlánà mílẹ̀dúnkà rahmatan innaka antal wahhab rọ́bánà àti na fi hasana wà fi lẹ́ àkírọ̀tì hasana tàwákiná àdábànà kó mú ilá salatikum yarham يرحمكم الله